jẹ́ ńlé ayé bíi kọ́ ọmọ wọn gúgúrú ẹnu géètì wọ́n ti mọ̀ ọ́ ọ̀rọ̀ ṣe lọ́ máa dà á pò àbí kúlíkúlí ẹ àmọ́ mú kọ̀ọ̀kan òtún rówó ṣòwò náà bíi kó o jẹ bàràǹdà náà ni òtún wá ṣe ń tọ́lọ́ ní o wá ṣe Allahu Akbar ah irú kádàrá abúwo ló kò lé lórí yìí èyí mà lágbára wò iná ọ̀mọ̀ rọrùn wàláì iná òsì láti wọ o ebó oníná ńlé tẹsẹ̀ rẹ kan bọ̀ wò kó o ṣe bí ìṣẹ́jú márùn-ún sí mẹ́wàá káwọ bí ó ṣe rí lára rẹ. bó o ṣe ń lo gbèsè ayé rẹ nu tó o fi wá tẹ́tí gbọ́rọ̀ ọlọ́run kankan àmọ́ bí ọ̀sẹ̀ ráàyè láti tẹ́tí gbọ́rọ̀ ọlọ́run yẹn ó wà ní oríṣiríṣi ẹgbẹ́ ní géètì o àti sọpákó o àti bódìjà o ó ń ṣẹgbẹ́ àárín ọjà o ó ń ṣe ẹgbẹ́ iwájú ọjà ó ń ṣẹgbẹ́ ẹ̀yìn ọjà o gbogbo ẹ̀ ní í ṣe o ó tún ní àwọn ẹgbẹ́ kan tó ga sí pé club house ó tún láwọn ìwòlọ́tọ̀ o ọ̀wọ́jọ́ sunday tó tún wá yọlẹ̀ fún wọn tí wọ́n fi ẹ̀kọ́ sí ta ti wò pé ah ìlú wa o pẹ̀lú ètò ìjọba ọjọ́ sunday ni wọ́n fi lè gẹ́gẹ́ bí ọgọ́ tó firi jù fún gbogbo àwọn èèyàn wọ́n tún wá màmá mú ọjọ́ òun fún ọ ṣé àwọn káwọn èkó wọn èsì wá sí àárọ̀ báyìí wọn ará èèyàn ah wọn ò ní rẹ́ èèyàn wọn èsì wá sí ọ̀sán alẹ́ wá sí èkó alẹ́ ni alẹ́ ń wá sí èkó tóró ń kálukú ó ti jí lọ ìlú girigiri ní kálukú ó ti jí lọ bisẹ́ bọ́ ọba pẹ́ débi iṣẹ́ pẹ́rẹ́ báyìí ọba pẹ́ dé ọba pẹ́ kò lé pẹ́rẹ́ báyìí o lè lọ wákàtí mọ́ wákàtí mẹ́fà wákàtí méje nínú go slow ah ọlọ́run ọlọ́run ní jẹ́ gbé kò má ti fi kú o. ìgbàkígbà tí n bá ti lọ ọbẹ̀ mo máa ń fẹ́ sáré wálé ni torí mo ti wà nú goslow kan rí tó dá sí pé wákàtí mẹ́rin ọkọ̀ òsì yíra padà wákàtí mẹ́rin inú mọ́tò láti sínú mo wá ń sọ fún àbúrúsù rọ pé ṣé ayé tó ń gbélé náà nì ọ ní báwọn ṣe ń gbénu à mo lọ ti dáa. ẹ wo bọ́mọ nìyẹn ṣe ń lu ayé rẹ̀ kò wá máa ń tọ́lọ́ ń ṣe lọ́ràn àyàn fún kò mọ́ ó sì lọ́rùn nígbàgbọ́ ní ọlọ́run pọ́lọ́run ló dá òun pé yóò sì pa òun yóò jí òun dìde yóò sì fòun sáàyè kan kò sì wá máa ń tí ó ṣe láyé tọ́lọ́ fi fi sáàyè dáadáa gbèsè làákàyè wò òun náà wọ́n náà rí i pé o ò ṣe dáadáa o ò ṣe eré o nínú suratu zariyat quran fifty one aya fifty six àti fifty seven ìwọ oníkìràkìtà kìràkìtà ò dọ́là kìràkìtà kò dọ́là o kìràkìtà sì kọ́ lọ́lọ́run dá ọ fún o gbọ́ bọ́lọ́run ṣe kìpọ̀rí wa wàmẹ́ kọ́lá tó lè dín náà wàlíńsà ìlàlíyà àbùdùn èmi ò sì dá àlìjànú àti ènìyàn bí kò ṣe nítorí kí wọ́n lè máa jọ́sìn fún mi tí ẹ bá sọ pé ọ́fíìsì tó wà yìí o ohun tá a gbọ́ fún ni pé ẹ bá ti fẹ́ wọlé kọ́ ọmọ rẹ́gísítà ọkọ̀ rẹ̀ lẹ̀ ṣọ́ǹgbọ́n a sì mọ e, a mọ fún ọ ní bóyá a mọ fún ọ ní twenty thousand naira tàbí thirty thousand naira lóṣù ọwọ́ ṣẹ́ tá a gbọ́ fún ni pé ìwé rè tá a bá ti lálejò ní kókó ọkọ̀ ara rẹ̀ bẹ́ẹ̀ fún ara rẹ̀ kó sáìn táìmù tó wọlé kọkọ ọbẹ̀ etí wọ́n gbà fún wo wọn àgbà fún nǹkan míì tọ́ba ti wá débi sẹ́wọ̀n èyí ìwé tí wọ́n ní ká máa kọ́kọ́ sí mu ó fi sínú drọ́wà ọ̀wà jókòó bí ó ṣe jókòó yìí <laughs> bí a bá ti jókòó yìí tí ẹ máa wá adé ẹ máa wá ní ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ o ó ti lọ ẹnìkìní fi wọlé tọ̀gá lọ ẹnìkejì wọlé tọ̀gá lọ ẹnìkẹta wọlé ẹnìkẹrin wọlé tilẹ̀ fi sú ọwọ́ àdìjọ́ kejì wọn wá ní wọn wá nǹkan tì nínú ọ́fíìsì oníwọ̀kọ́ ló bẹ́ẹ̀ sì ni wọ́kọ́ ló mú tòótọ́ wọn ní dàkú burú tí ọba sẹ́ni tó mu nínú àwa tá a gbó ṣiṣẹ́ bóyá àwọn àlejò wa ni a sì mọ bá ṣe tírèsì wọn baba ẹ ẹ ti jí wáàsí ti kàn yín wọ́n ní kí bàbá ò gbé rẹ́gísítà jáde wà ìwé àtẹ̀dáṣì àbí rẹ́gísítà kan wọ́n ń pè ní visitors bù wọ́n ní ó gbé bọ́ọ̀tà bàbá lánàá at least bí èèyàn bíi forty ló wọnú ọ́fíìsì wa. kò sóòkò ẹnìkan kan bí kiri yìí dákun kí ló wina. nti wọ́n gbọ́ fún un náà ló ti ṣeun tọ́ba di parí oṣù tí wọ́n yọ owó tí wọ́n gbé lọ tí wọ́n yọ nínú ohun owó oṣù rẹ tí nǹkan òun sì níye lórí yẹ̀wò dáadáa o. ntọ́lọ̀ ń dán fún lò ṣe yìí o tẹlifíṣàn ló ń wò eré ló ń ṣe o òde àrẹ̀míṣẹ́ lónìí yóò lọ tó mẹ́rin ẹnìkan ṣe gbéyàwó ẹnìkan ṣe wòlímọ̀ kùránì ẹnìkan ṣe fírídọ́ọ̀mù ẹnìkan ṣe súná ọmọ gbogbo ẹ̀ ni ó sì lọ bẹ́ẹ̀ ni ó sì jàmàlà ń bẹ̀ yóò jẹ̀rán ń bẹ̀ ntí máa fi gbogbo wíkẹ̀ndì tiẹ̀ ṣe nìyẹn o àárín ọ̀sẹ̀ láti monday sí saturday ṣọ́ọ̀bù ni ó wà ṣé ń tọ́lọ́ ń dọ̀ fún un ọlọ́ọ̀ni èmi ò dálìdànù àti ènìyàn fún di míì bí kò ṣe nítorí kí wọ́n lè jọ́sìn fún mi ọwọ́ àfilẹ̀ wípé ma uridu minhum min risqin wa ma uridu an yutimun èmi ò gbèrò ńgbà mo dá yín pé ẹ̀yin ni kẹ́ ẹ ṣiṣẹ́ tèmi ó jẹ ní ìgbèrú ẹ mi ò wá mo wà látọ̀ wá kúrẹ́ sí yìí o èmi ò gbèrò pé tọba ti ń pa máa sẹ́ǹdì sí mi mi ò retí arísìkì kankan látọ̀dọ̀ ẹ̀yin ẹ̀dá. E àrísìk ìpèsè àrísìkì èrè tiẹ̀ èrè ti pé kẹ́ ẹ bá mi kọ́lé èrè ti pé kẹ́ ẹ bá mi ra mọ́tò èrè ti pé kẹ́ ẹ bá mi ra nǹkan kankan ńgbà mò ń ta yín bẹ́ẹ̀ sì ni ìrìn ìgbèrò pé ẹ̀yin ni kẹ́ ẹ máa bọ́ mi ọlọ́run bá kì í jẹ kì í mu kì í jẹ kì í mu ibi tó sì ń gbé kò ní kí wàá bò ń kọ òkè sánmà ló ń gbé káfíńtà yìí ò lè kàga ẹ̀ fọ́níṣọ̀ yìí kò lè kankú sì ń ṣe ọlọ́run ọlọ́run ní kùrìsì yù ó sì ní áríṣù ẹ̀ tó wù yóò fi kùrìsì ìjókòó tó wù yóò fi áríṣù jókòó ẹ̀ fọ́níṣọ̀ ṣé wọ́n kan wọ́n ṣe o si àkàn aga ayé tí tiẹ̀ fi ata tó báyìí tó wà á ráyè jọ́sìn fọlọ́hún ò ráyè kẹ́kọ̀ọ́ nípa ọlọ́hún wáì sọ́kàn lè ọkàn ọkàn lè ṣiṣẹ́ mọ̀ fọlọ́hún ni ọlọ́run ní mi ò gbèrò arísìkí lọ́dọ̀ yín mi ò sì gbèrò pé kẹ́ ẹ máa bọ́ mi. ó sì lóun ti pèsè ìntàjẹ́ ìntààmù ìntàgbé ilé tàgbé ó ti pèsè ẹlẹ́dẹ̀ wa kákan ṣàjọ ni níwọ̀nba ká ṣàjọ níwọ̀nba. aláwo ṣàánú wa o aláwo jẹ kọ́rọ̀ yìí kó yé wájú bá a ṣe sọ yìí lọ o gbé ìjọsìn sí nọ́mbà wán nínú sẹ̀mí ayé rẹ̀ fi yòókù tẹ̀lé ìjọsìn ìfọlọ́hún rẹ gbèsè nàmbà wán tọ́ ọ bá sì ti rí gbèsè nàmbà wán automatically ẹ̀kọ́ nípa ìjọsìn nàmbà wán lónà wà o nǹkan kan gbọ́dọ̀ yà wọ́n o torí pé ọ̀ gbọ́dọ̀ sin lọ́hùn pẹ̀lú òdo pẹ̀lú agbárí lásán o pẹ̀lú mọ̀ ló fi sin ọlọ́wọ́n ọba o ọlọ́wọ́n ọba ìṣẹ̀bà aláìmọ̀kan onímọ̀ ni o mọ̀ ó kírun ọ̀ọ́lẹ́kọ̀ọ́ ni o. mọ́ gbàwẹ̀ ọ́ ni o mọ́ ṣe ni o kódà bọ́ gbọ́ lóun gan torí lẹ́kọ̀ọ́ nípa ìgbàgbọ́ ní ọlọ́run àwọn nǹkan kí nǹkan ní kan mò ń lọ ara ẹ̀yàn eh, bàbá kan ó dé sábàkà ń gba lórí bá páàkì lára mọ́tò rẹ̀ Ah. ẹ bẹ̀rù èèyàn lẹ́ẹ̀mẹ́ta tó bẹ̀rù ọlọ́run lẹ́ẹ̀kan bó ṣe kọ́ náà abẹ́rẹ́ báwọn tó ẹnìkan tó pa kan ó ní ọlọ́run òróró ah. ọlọ́run wo ni òróró ṣẹ̀dídùn mihal ororo ah, má tọ́ ni má sẹ́ ni ọmọ kó rorò ju ntòrorò lọ ọlọ́run rorò pọ̀ ẹlòmíì ọlọ́àdẹ́bì ni ó kọ sára dúkìá rẹ̀ nígbà tí ò ní gbà kò lẹ́kọ̀ọ́ nípa ìgbàgbọ́ ó dáhùn èèyàn tí wọ́n ń kọ́ òun náà sì ń kọ́ ọ̀la ṣéwù. èmi ọkọ ọlá niyas sọ̀rí pé ọ gbọ́dọ̀ kọ́ nípa àgbàgbọ́ ọlọ́ni wàmákùn tàtẹ́dírímánì kìtàb wàlálí ìmán ìwọ ànábì gan ọmọ tíra tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ló sì mọ̀ gbàgbọ́ ọ̀ọ́dàgbàgbọ́ mọ́ àṣẹ ẹ̀kọ́ ni tí ń jẹ́ gbàgbọ́ ni ànábì wa gan tá a tẹ̀lé sẹ́. ọlọ́run ní ẹ bá wáyà bọ́ta wà máa kún tàtẹ́dírí málikìtàbà málikìtàb wàlálímẹ́n ìwọ fúnra rẹ ìwọ tó wá sọ pé ànábì máa ti ń jẹ́ gbàgbọ́ níbẹ̀rẹ̀ ayé rẹ̀ kò mọ̀ ọlọ́run ní ò mọ̀ ojú tí ọ ọlọ́run ní ò mọ̀ ọwá ní kílọ̀ ọlọ́run máa ṣe kó tó dà kí ni máa ṣe kí ni ń ṣe ó ń ṣe business business ní ṣe he was a businessman ìṣèkátúriara kátú shepherd òun máa bá àwọn àwọn aráàlú mọ́kà iṣẹ́ táwọn fúlàní máa ṣeun tí wọ́n máa báyàn da ẹran jẹ lọ sínú oko tí ó jẹun tí wọ́n tún kó padà wá yóò sì gbowó ṣẹ́ tí ń ṣe nìyẹn sóò ni wọ́n ń ṣe sóò lè dá mi sóńsó. So, bàbá ní kí lànàbí ń ṣe kó tó dé ànàbí ọlọ́run ó ní tí ń ṣe làwọn wúrìdì náà ń ṣe tí ń ti báyìí tí ń ṣe lẹ́yìn ń ṣe sẹ́yìn dáran ni ṣé fúlàní ní tẹ̀ dáran káàkiri ni. ànàbí ọ̀mọ bí ó ṣe sin ọlọ́run ṣáájú kó tó pé forty years kò mọ bí ó ṣe sin ọlọ́run ẹ bá wáyà bọ́ta o abẹ́ẹ̀ tún ni rí yáyà wà bọ́ta wàhábù. ọlọ́run ní ọmọ dàfárí ò tí ì dé ni ọmọ old man ìbá tí bàbá yà bọ́ta ní ìsìn ìwé ìwé lòun lọ́ọ́ kà tiẹ̀ ìwé ní ń kà. ẹ̀yin tẹ́ tẹ́ ẹ ti kura lánà ẹ bá ní wáyà bọ́ ta o lẹ́yìn fẹ́ yín síra yín o. ẹ̀yin tẹ́ bá ní kura lórí sẹ́ẹ̀tì yẹn bá gba bọ́ ta ma ẹẹ makunta tẹdiri mali kitaabu wàlálí imani nọbẹrẹ gbolo yẹn nọbẹrẹ ayana. ọlọ́run ní ìwà ànábì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀ọ́mọ tíra kankan ọ̀ọ́mọ tàwẹ́tà ọ̀ọ́mọ ìjìlá dèpò pé wọ́n sọ pé látinú tàwẹ́tà àti ìjìlá ló ti ṣe kọ́píkọ́pí ọ̀ọ́mọ tíra kankan tẹ́lẹ̀ bákan náà ọ̀ọ́mọ ìmánì ọ̀ọ́mọ ìmánì ọ̀ọ́ní ẹ̀kọ́ tí ń jẹ́ ìmánì. ọkàn sá wà níwà pé ọ̀bọ̀dìṣà ni ṣùgbọ́n ọ̀dà yìí máa ń nímọ̀ torí pé èèyàn lè má gbé egún ó lè má bá ọ̀ṣà kò túmọ̀ sí kó ti dọ́lọ́ mọ̀ kò túmọ̀ sí o pàápàá kò túmọ̀ sí èèyàn ọkọ̀ nípa ọlọ́run ni ọkọ̀ nípa ìgbàgbọ́ nú ọlọ́run ló fi ní kó nǹkan kí nǹkan sínú ọkàn rẹ. ló fi ní kó nǹkan kí nǹkan sínú ọkàn rẹ. nítorí náà aláwọ̀ fi wá sí kòńgẹ́ rí má dààmú ju ayé lọ in fact bí yẹn bá ti ń lé ayé báyìí iwájú la yí ọmọ wa iwájú ni ó máa wà ẹ̀yìn ni kò kọ sí ayé káyé máa lé ọ bọ̀ lẹ́yìn tí wọ́n bá sọ pé ọ máa lé ayé àlé ìbáni ó tún lè já sí pé táàmù tó o bá tán ni kó o tún dé. oyè àwọn tó dá sí pé òkú wọn ni wọ́n ń gbé lọ sí sáìtì wọn gbogbo ìgbà tó fi ń ṣiṣẹ́ sáìtì ń kò ṣiṣẹ́ ẹ̀tọ́ lọ́hùn sórí pé ó ti di òmùlẹ̀ mọ́fọ̀nù gbogbo nǹkan tí ọba wa ń ṣe láyé máa fi àyè tọlọ́run sílẹ̀. Si tásìkò ẹ̀ bá ti tó nítorí pé wákàtí mélòó gan la fi ń kírun wákàtí márùn gan ẹ ti rí i. wàá bù ti rí i òun rọ́wọ́ àsínú. súrà wo ẹ̀yìn náà lè yí lè wẹ̀ wò ẹ bá ń ṣe mushaf two ẹ bá ń ṣe yìí aya yẹn jẹ́ ká mọ̀ pé ànábì ò mọ ìmánì kò sì mọ tírà kankan síwájú kó tó di ànábì ọlọ́run nígbà tó ní kété tó di ànábì ọlọ́run ló mọ̀ tí ń jẹ́ tírà ló sì mọ̀ tí ń jẹ́ ìmánì. okay sura asuro aya fifty two ẹ gbọ́ bí Allah ṣe sọ o wakadhalika awhaina ilayka ruham min amurina báyẹn bá a ṣe ń ránṣẹ́ sí àwọn ànábì tá ránṣẹ́ sí ádámà ibrahim nuhu ibrahim musa isa àti gbogbo wọn wakadhalika awhaina ilayka ruhan min amurina báyẹn náà la ṣe ránṣẹ́ la rán ruha ruha màláíkà jìbìrìlù ruha ìmísí ọlọ́run báyẹn náà la ṣe rán sí ọ mí ní nínú àṣẹ wa ni o. Awala ni ní àṣẹ bá a ṣe ránṣẹ́ sí wa ànábì ok máa kún tà tẹ́dírí má lè kìtàbù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ ò mọ ti ń jẹ́ tírà ó lè ó lè máa ó lè máa gbọ́ pé ọlọ́run sọ tírà kalẹ̀ nígbà kan ni kò mọ ti ń bẹnu tírà ọ̀hún àti pé tírà ọ̀hún kì í sí lárúbáwá náà fi sọ kalẹ̀ mẹ́sìfìlà bá sọ̀kalẹ̀ òmí ni ànẹ́bì kọ̀mọ́bi tí alifu dorí kọ́nu tíra ẹnu ló mọ̀ kò lè kà kò lè fọ́ kà á ò lè dá alifu mọ̀ pé this is alif this is ba this is ta ànẹ́bì ò mọ̀ so maliki mọ́kúntà tẹ́dírí mọ́lìkì táàbù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀ọ́mọ tí ń jẹ́ tíra lẹ́yìn náà wàlálí ìmánì ó sì máa ti ń jẹ́ ìmọ̀nù so tẹ́nìkan bá wá sọ fún wa pé ànábì ti jẹ́ mùmìnì tẹ́lẹ̀ ọlọ́run ní kò mà bóun ni ó ṣe jẹ́ ẹ́ sẹ́ni tí o mọ̀ mathematics àmọ́ pé mathematician ẹ́ ọlọ́run ní kò mà ìwọ sọ pé ó ti jẹ́ ọlọ́run fi rinlẹ̀ ní ìsìn pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀ọ́dà tí ra mọ̀ bẹ́ẹ̀ sì ni ọ̀ọ́mọ ìmánì wàlákìn jẹ́ àlìnáwó núran ṣùgbọ́n àwa la wá ṣe ìmísí tá a fi ránṣẹ́ sí ọ yìí àwa ṣe ní ìmọ́lẹ̀. nahdi bihi man nashau min ibadina ìmọ́lẹ̀ náà láwàá máa fi ṣe ìtọ́sọ́nà fún ẹni tá a bá fẹ́ nínú àwọn ẹrúsìn wa gẹ́gẹ́ bí ọlọ́run fi gẹ́gẹ́ bí ọlọ́run ṣe fi alukurani ṣe ìmọ́lẹ̀ fún àwa tá a wà ń kálẹ̀ àtàwọn míì bíi wa tí wọ́n wà ní ààyè míì káàkiri àgbáńlá ayé wa innaka latahadi ila sirati dájúdájú ìwọ olùpèpè sí ọ̀nà tààrà ni ọ́ ìwọ ń pèpè sí ọ̀nà Islam ọ̀nà tààrà nítorí náà ọkọ̀ ìmánì ní o ọlọ́run fún ara rẹ̀ ọkọ̀ ànábì ní ìmánì ilé ayé ni o kò mú wá látọ̀run o wọn èyí mú wá látọ̀run o wọn èbí má o wọn èbí má nì ṣé wọ́n ti rẹ́ nìkan tí wọ́n tó sì ti wá ní tí wọ́n ti yá tó ti yá ní mọ́nì tó ti ní mọ́nì tọ́lọ̀ ń bá tiẹ̀ ṣe bẹ́ẹ̀ fẹ́ nìkan tó ṣe bẹ́ẹ̀ fún ọ nígbà tí o wá ṣe bẹ́ẹ̀ fún ọ kí ni ojú wọ lọ́kọ̀ àbí wọ́n fẹ́ ní mọ́nì tọ́ba fẹ́ ní mọ́nì tó o sì mú wá lápòdì ọ̀run ọ̀pọ̀ lé ayé ni ojúpọ̀nà tó o sì gbà kọ́ lé ayé ojúpọ̀nà ẹ̀ la wà yìí o. kọkàn máa fi wákàtí méjì méjì gbogbo ọjọ àlàádì kó tó lọ síbi ó súnú ọmọ torí ò lè má lọ mi wọ́n sun ọjà ẹran súnú ọmọ ti dùn lẹ́ẹ̀kẹ́ ẹran gbéyàwó ẹran wòlímà àgàgà wòlímà ranù tó ń bá ká wòlímà tó bá dọjọ́ àlẹ́ kìyàmọ́ náà bí ọ léèrè èyí ti ṣe tó fi ń jà sámàlà lórí kùránì ọlọ́wọ́ bí ọ léèrè o ọlọ́wọ́ bí o máa sọ ní tó máa jẹ o sọ ti gbọ́.